الحمد لله رب العالمين يا قوم يا رب الحمد لله يا سمع يا سكو أنا أنك أوزي أوي يزوني إن عندي بنا رسول صلى الله عليه وسلم بنا رسول صلى الله عليه وسلم ẹ̀fọ́rí ìmáà múra lọ́fẹ̀ẹ́. Àbára ìwò bìíkà nire kulabo wale kada na sumoro ah abaide ahike ah ibada oyi ata horo mai sawazre horo ga mo ya ne ko ya ba me ta wallahi ini ibada ini sawazre ini wa ma ne kan wa mo na wo do ko yi 后来，我就回。 mɔna ko ɔra yi mata yaba ni musiri ko yaba ni tu yɛ sɛbɛ aamɛ aamɛ mɛ o bɛ sɔrɔ ni i b'a ye wɔrɔ pere questions ana yi b'a yɛrɛ se mɔgɔ yi yɔrɔ ɛɛ ana yi yɔrɔ yɛ ma ɔrɔ de ye i b'a yɔrɔ ana yi yɔrɔ yɛ ma o bɛ tọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ya ẹ̀yin ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ààrẹ ìmọ̀ àgbẹ̀ ìmọ̀ bí ẹ wá ka ọ̀rẹ́ ẹ̀yìn kẹsì ìnáwó àti ẹ̀ jẹ́wọ́ ìdè yẹn ẹ̀rọ àmàbà bẹ̀rẹ̀ bí sẹ́kì dáhùn náà kà ẹ̀kẹ́ ẹ̀rọ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti mọ̀ wọlé ẹ̀yẹ pẹ̀lẹ́ yọ̀ bẹ̀rẹ̀ ó tó ń sọ̀rọ̀ àwọn ẹ̀sán ayé òkú ni àwọn àtàwọn ẹ̀ka yìí ọ̀rá ọ̀lọ́sẹ̀ ọ̀lọ́sẹ̀kẹ̀ tó yẹ kó ní wọ̀ ọ̀rẹ́ sí wọn wò ní àkófin ní wàá sẹ́ wọn àwọn ẹ̀ kó dà ẹni wọn wọ́n wọ̀ yìí máa wọ̀ mo nà wọ́n yẹ kà wọ́n sàkánná wọ́n yẹ kà àbúrò náà yà máa wọ̀ ẹ̀ka ní wọ́n sàn ẹ̀ka iná sọ́rọ̀ ẹ̀ ẹ̀rọ ọ̀tọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ṣẹ̀ àmà sí ẹ̀ sábà wà kẹ̀ ẹ̀ because ẹni tó ní ìjọba ọ̀rọ̀ sàn ẹ̀sán náà wọ̀ ọ̀rọ̀ sàn náà wọ̀ ẹ̀ máa yẹn náà kà mú ẹ̀ dáná lọ́wọ́ ẹ̀ tọ́lọ̀ wà lóhùn yìí ẹ̀ owó ìṣòwò yìí pẹ̀lú wọ́n sọ̀ sáré ara àwọn ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ owó ìṣòwò yìí ọ̀rọ̀ ní ẹ̀ẹ́hín ìdá máa wọ ìdá ní ẹ̀rẹ́ ọ̀rọ̀ ní ìgbà yàtọ̀ wà wọ̀rọ̀ ta ó sọ̀rọ̀ ìdá mori ya ya kai ya ga wala ba insha Allah na'am dan ma ka sa ka sa ayi wa ko mori an san sirri na onin sa ya sama bayo ayi na ma ki da so that is question ayi da wa mi da they are they are asking questions for me that I lecturing him. It doesn't have they are the topic, it doesn't they are They are some questions there. Eh? Or you see, or someone they can, or even a pie. In a good law, or one they can, or one they can. Because our questions are discouraged or more. ki anokoro ene ene ke amisa onona onona ari ena o mi ni dawo ni kure ono ye abi ti somo ono ono ori on se bawe o ku ma no dinari ni ono ye ya wa ni ni ne nta to eh ono ni me bo ye o me abi de ise se bo na ye بسم الله والصلاة والسلام على رسول الله الكريم so ara zana da yi misa yo na re eh ara zana da yi misa yo na re eh o ni di question na eh, no test kono he na nduri ara ara da kon kon ara da ri ara da kon ta chuo now Thank you. Dikai sodo no bedare, au sodo no daere na. Au no daere na ne. Ba nyang kata mana da kuto. Eh to. Eh ana sodo no no da yo halal. Ama me sodo halal no ne. Ana daere ne yo. Ini kato elele ale ne ba man asa ne ra do sodo ba. Odo tu, ala no halal, to sinare. Allah wa ala wa ala. نعم العالم ما يقول اسمع نقول عليه وعاطي على كلامه ده كلام كلام وليس كلام ده نقول له هذا يوم كلام أما يوم كلام أنا أعرف لا يوم كلام هو يسوق ولا هذا مقاسي هو نعم هو السلام عليكم ojú kìtì kan ní ọ̀mọ̀dọ́ ọ̀nà àkàtàná ní mo ní ní ọ̀rọ̀ wáyé ní ká fẹsẹ̀ wẹ̀ lórí ìsinmi kan ọ̀nà ọ̀nà ìkàkà ọlọ́run ti ń fẹ́ ọ̀rọ̀ mẹ́ mẹ́ gbọdọ̀ dá àtúnṣe rí bí inú ìmúkọ́ náà rẹ̀ àfẹ́ ìpínlẹ̀ ọ̀nà aláìkẹ́ ní iná ìgbẹ́ jẹ́ náà àmúkọ́rọ̀ so òdì láwọn fẹ́ ọmọ sọ́ọ́rì láwọn ẹ̀kẹ́ sọ fúlẹ̀ وعلى صدرك السلام عليكم السلام عليكم السلام عليكم أقولنا يا لنا أن topic any sheet this question ina e alona e, e ya lena awa eh alona ya lena ko situation ni hii ile yanaka Allahu a'lam Alaikum salam. Amẹ́kùn náà ni ẹ̀sẹ̀ ní ó jẹ́ mú yẹ kó tọ́ ẹ̀ àti ẹ̀sẹ̀ ní fífẹ́ ṣe percussion náà ọ̀pá rẹ̀ ọmọ eré àṣìgbọ́ ilẹ̀ kọ́là náà ti gbá àbọ̀là rẹ̀ lẹ́sẹ̀ kó a ọ̀sán wa kọ́là ìgbà ọ̀ rọ̀mà mẹ́rẹ̀ ẹnu mi wẹ́rẹ̀ wá mẹ́ àti owó ṣẹ̀kẹ̀ ẹnu ọ̀dọ̀ rẹ̀ sẹ́yìn òjá níye kọ́líṣẹ̀ ìtọ́lẹ̀ yẹ ọ̀pá ọ̀rẹ́ rẹ̀ lọ́pá ẹ̀kọ́pá ọ̀rọ̀ yọ̀nà ní gbígbà ọ̀dẹ́ ìgbẹ́ rẹ̀ yẹ́ lé sí ọ̀tọ̀nà ìrànlọ́ rẹ̀ máa rí wa mọ́tàrí tó dọ́lẹ̀ kẹ̀kẹ́ wúsọ́nà wẹ́rẹ̀ wá mẹ́ẹ̀ so say punishment iya na la na ona la go ni wala ohu ohu e to wani na ya ta salamu alaikum allah wa ala wa ala akai irena e, ka so zugwe so ni na ka me ni o e, e, ka it fit odi Salah sorry. Assalamualaikum. Kakak akan awal kata ibu ya benar. Oke. So, orang ramai ayat di Nigeria ile wanka wa ansi kunyana wa ile na kunyana ama wanka ogo so na ngilu ni otu sallallahu alaihi wasallam ko mo yo dile ako so ko ko sa ko eh ọlọ́run àwọn ilé ìsìn ọjọ́ ọ̀gá báyìí náà àwọn iṣẹ́ kẹ̀kẹ́ bá bọ̀ wọ́n máa ń sin sọ ọmọ ìlú ẹ̀rẹ̀ bá mẹ́. ó ní orí àwọn lómi náírà ebi ọbẹ̀ wọn adé ló wọlé yìí ó kọ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ ọmọ ní àná lọ́yẹ̀ rẹ̀ láti ẹ̀yọ́ ọmọ ti yà lọ́wọ́ àkàrà. wọ́n kò tó bí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wa ní

lẹ́sẹ̀ subhana rẹ̀bì alazi wọ́n aṣọ ọkà ike ọlọ́run àwọn akúrú sínádùúrà àríká kó máa wáyé wúzọ ìyàdó sínádùúrà. lọ ọlọ́wọ́ àlọ́ àlọ́ ọlọ́wọ́ àmì tẹ̀sí subhana rẹ̀bì alazi wàá àlọ́ àkọ́ rẹ̀ àdúgbò lọ́wọ́ àkọ́ ni wáyé wúmẹ́ òun lè tọ́ àyè máa ń rọ̀ dáhùn sí àyè kawá ṣọ́ọ̀ agbóhùn ìtọ́wáṣẹ́ ìdàwáṣẹ́ nàìjíríà tọ́lẹ̀. Allah ya sima kula lọ́dọ̀. Tọ́ ọ̀gá mi ka omori ọba àkọ́kọ́ra ẹ̀hẹ́ wọ́n yẹ wọ́n sọ ìdùbà tó ti máa dùbà. Àmọ́ wà á yé ìdùnnú wà á yọ àdúgbò náà iye kò rí olóhùn ìdòwò iye kẹ̀lẹ́ alábẹ́ arábì. Ẹ ọlọ́tún mo ti pa ẹ̀ ọlọ́run ní ọ̀dà wọn. Náà. Aleykum salam. Ẹ àmẹ́rẹ́sọ ní ìpínlẹ̀. Kàkẹ́ ẹ máa lọ ẹ máa ní táàtì. Mẹkáníkẹ́ ẹ tẹ́kìlá aláìsọ. Ẹ jẹ́ mo bẹ́ẹ̀ tẹ́ lọ́ọ̀dún létí o. Ẹ ẹ ní wọ́n tó pàpẹ́ wọn rẹ̀. Tẹ́lẹ̀ yóò dá ẹ yá màlà. Mẹkáníkẹ́ fún ẹ̀dẹ̀ tẹ́ ẹ mú wá ẹ wá àtàkì mọ́. Ẹ wá ẹ wá bá rẹ̀ tẹ́ ìjọ yà bẹ tiẹ ká ẹmu ìpìlẹ wà ní wà gbèrè wà bà mẹ ẹ wà wà wà ẹ òhun ni òhun ni tí wà wà mí n'ẹkọ ayé ká à ẹ bẹ òhun tí wà ní ẹkọ ayé ká ẹ yà ká ẹkọ tó nà ká yìí tẹ mẹ yìí tẹ kíta ìdẹ wo mi lóra èyí tẹ wà kàkà rẹ yìí ẹ à ẹ sàdá kúrò rẹ ẹ là á mi yìí ẹwẹ ká dọ tọ ọmọ ìlànà yà lẹ òkú jọ astaghfirullah wallahu a'lam wa a'lam ɛwɔ bi ɔno wɔn a mɛsa wɔ ɔno na wɔn ayɛsa ti yie waka yi wɛrɛ no na wɛma mɛ ɛwɔ kó mu ni wò ɔ islam kɛyɛ ni ɛnyɛ wɔn sɔlɔ abɛrɛ dɛ maa mo wáyé dɛ ìlú hàn sí ìmìsà ọ̀ ìní ma wá kyẹ̀rẹ̀ ẹ̀ dàpọ̀ dẹ́ ni yẹn lọ́yẹ̀ ká yẹ awúrẹ́ má lọ́mọ náà má nàní sọ̀rọ̀ náà nù para ẹ̀ dáa nìyí mu tọ́ ìní kẹ̀mí lọ́ bá hì ọ̀ ẹ̀ nà ọ̀sá àwọn ni yọ ọkọ̀ wa ó ní ó dùn mí àmà wàá wà wàá wà mẹ́rin wà sí ẹ̀dá ní sàn dẹ́rẹ́ àyẹ̀ ọdún ní ẹ̀dá ẹ̀ bá wọn náà eh ewa analiza mama wanele yao maana kisikia ewa analiza Allahu a'lam afujwa jeni swali wa alaykum salam wa rahmatullahi Yesu ni Yesu ni pale gogo agogo no o esa wo sha wa na Ano ko na amada awo Ano ko ta pa mo ina wɔ yɛ ɛfo na ɛfa no kɔkɔlɔ ɛ ano kɔkɔlɔ no wɔde yi ade de bi wa a amusa wɔ wa ne akpɛyɛ no wɔn sɛ ano kɔkɔ ɔsɔ do kɛ mo na ɛkɔ ma paa no na amusa wɔ ba ne dɔnni ko mo yi ne yɛrɛ ma no kɔkɔlɔ esɔrɔ yɛ ɔmɔ wɔ yɛ kala yɛ ɔnyɛ ti ba wɔ yɛ. ขอพระ السلام ورحمة ìrẹ̀lẹ̀ àwọn tàbí ìṣẹ̀lẹ̀ dọ̀ọ̀rọ̀ yà ẹ̀yà ìṣẹ̀lẹ̀ dọ̀ọ̀rọ̀ yà àwọn ká sọ́jọ́ ìta ìdá ẹ̀yà ọ̀rẹ́ ẹ̀yà ọ̀ṣọ́gbẹ̀dà ní ìpínlẹ̀ sẹ́lẹ̀ lọ́sọ̀rọ̀ ọmọ ìgbẹ̀ ọmọ ìgbẹ̀ ọmọ ìgbẹ̀ ọmọ ìgbẹ̀ tena swali nao na kanisi inira kasho na kanisa kasho na kanisa jaga tele tele owe tele la so na dai wa kai ni aka na kufa no i dai da tele la aguri kala ni ni da no e ya sala ka so a ni ya na da o ne e ya ya ta na ya ba na ya ba o ne se mo ko agora ono ka ba ya so sai ya ya ya sa ka ba awa kama da kuma ba ba ran sadaka eh ya yi ya na ya mu mai wata wata gura da mai da ta ta ba ba ya ya to ka sabo so mu ba ba na eh eh ma na kira wannan na mu na ma ta ba assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi kákan àwọn abáìsàn fi ọgọgọgọgọgà èèkàkà gbogbo ṣúkàlẹ̀ ìdòdì nílẹ̀ orí ẹwà ìtẹ́hùn àti ààrẹ mínísítà wa fún ojú àkà ṣe yúwèsè nípa ìdíta ẹni gánà ìgbọ́ tó dàìsọ́ba yìí. ṣé kí ẹ wà lẹ́yìn rẹ̀? Salamu alaikum. Wa alaikum salam wa rahmatulah. Kíkà láti Màlàwá àìsàn káyé. Ọ̀nà o, ọ̀nyẹ́nẹ̀ òṣàlà, òfin ẹ̀ máa ń tẹ̀ hùwù ní ibi ọ̀bànà ẹ̀yìn ẹ̀yìn dịka wari waya ka ichie godo n'iru ya egwuchi sọdọbai wee ka mee abago ike asa asọdọbai tọ anamụrụ kere itite na na ọwaya ọ mee karị waya ndụ kacha eyi na ndị pombo فبسم الله والصلاة والسلام على رسول الله الكريم. owili eni oyi paya na da ana pa ire oni islam me halal oni oni islam me haram wa ye ọlọ́rọ̀ ọ̀rọ̀ àwọn rẹ̀ dọ́ọ̀rọ̀ ni wà ẹ́ onye lọ́rọ̀ rẹ̀ àwọn olùkọ́ tó wúlò àwọn ẹ̀dẹ̀ wẹ́ẹ́ bá yẹ káyé ọ̀wá mi kama mọ̀ sọ́nù mẹ́ẹ̀ẹ́ àbọ̀ ọ̀dẹ̀ rẹ̀ dùn sí pẹ́ẹ́lú

ama ɔnye lɛ anjɔba ŋkɔlɛ dɔɔ ɔnyɔ ya mi anyi towusi dɔɔ nyɔ ya ɔlɔwɔ alɔ ala mɛ ɔma ni yɛ naam tɔ naam. وعليكم السلام ورحمة الله. أنا مش عارف بس كمان وكالة. هو ده operation ọ̀rọ̀ ayé kò three months ní Ramadan ọ̀rọ̀ àgbo three months so ebe ti pass sọ ya ayé shop five days ma ọ̀pọ̀ ma tọ́ọ̀pù tó bẹ́ẹ̀ lò sọ Ramadan àti tọ́ọ̀pù àti tọ́ọ̀pù bẹ́ẹ̀ láì ọ̀pù tó sọ tọ́ọ̀pù tó bẹ́ẹ̀ lò sọ Ramadan. ومن معنى سفر فعدة من أيام أخر ọ̀rọ̀ náà wà áàrẹ dọ́ọ̀nù báwẹ̀ obìnrin yìí ọkọ̀ náà wà ní ti ní ọmọ náà rà láfíà lọ́ọ̀bá ọ̀rọ̀ náà kọ́pọ̀rẹ́sọ̀ dọ́ọ̀nù báwẹ̀ ọ̀dà báwẹ̀ lóyún máa kátẹ́ wọn dọ́ọ̀kọ̀ náà wà tẹ̀tẹ̀ èyí àkọ́pọ̀rẹ́sọ̀ náà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn kàtà àwọn ọ̀dẹ̀ máa wọ lóṣù àwọn kẹ máa yọ àwọn ọmọ màlìyà ọlọ́wọ́ àlọ́ àlẹ́ náà. àìkọ́ṣọ̀ ló bí èsì ọ̀gbọ̀nmọ́lé ọ̀tá ọ̀tá náà ní ṣírí ọ̀nà ọba. mẹ́ẹ̀mẹ́ yìí ṣírí kan náà mẹ́ dáwà ní mo wọ́ ọmọ ẹ̀tẹ̀ òmùrí àdéhùn yìí àmà ọ̀bí mẹ́ẹ̀mẹ́ láìka àwọn mẹ́ẹ̀ mẹ́ẹ̀ kúrú nù idɔn hɛrɛ wani yàgò náà àná hɛrɛ tó sùn jɔlɔ ɛni lóhùn yà sɔrɔ mú ní ko n'o yà déhùn yìí lọ tìǹtì bẹ́ẹ̀ ọlọ́wọ́ àlọ́ àlọ́ náà. àìkọ́sọ̀rọ̀ ní mẹ́rin kàmẹ́rin sẹ́yìn ẹ̀hún bó rà ní ká ní ọ̀nà ọ̀rọ̀ tàdọ̀ bíi because ẹ lè fi ọ̀rọ̀ mọ́ ya so mẹ́ẹ̀ kó ẹ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó and rẹ̀ family and mẹ́ẹ̀ ipa mi là nù ayé ní mẹ́ẹ̀ tó yà ni mẹ́ẹ̀ kẹ̀lẹ́ ọ̀nà mẹ́ẹ̀ ká ó tọ́nà ahọ́rẹ́ mẹ́ẹ̀ sùn. ee o tɔrɔ mɛ ababa do ɛ wulasi tawo sɔrɔ lati tawo tuba do ye tuba naa edu baba ayɛ ka yi tɔrɔ o tɔnɔ na ɛkɛ lɔnu ɛdɛ tɔnɔ n'a bɛ wani a nɔnɔ an so nyɔnu bɛ tuuri wayan si isono muslimi sadaqa wayan sere gano muslimi sadaqa amma sadaqa mo ma ho orono ni sadaqa ni ayo on tujono orono awara ma be yu yo ni ri o ba ni 20 years doka to wa ma n ta yo mo sheke ha mi to du sheke ha mi do shoyo we sheke ha do shoyo ene ko wa ka ki weere wala sebe sadaka oni ne tura ye ka ye ok wala sebe sadaka ba ɛ ma institution na wɔn daana ɔ ka ka ye sɛkɛ ya mɛmɛ du sɛkɛ ya mɛmɛ du sɔrɔ a ma sadaka n'o ma wɔ ɛ ma institution na ɔlɔ wa ala wa ala. waaleykum salaam wa rahmatulah. mɛ wa an sɔrɔ mi ka a se funu náà ɔba ɲa que then answer the in Russian line or Shukona. Then please may also come. Which will the future of Anna? Do you need to Russian line or Shukona? Or another on a woman? Do you know an option? I will only need to make me resolve. فالله أعلم أعلم أنا نعتت

Hari kwenda la nimi ya nisi. Kanya ila na kaka ne. Ono ro wa ne. Akoro. E ro ro onye wa ọ dị mba na-adawere ọdọba ha tọka ama m enyere anyị ọma menyere tọha ka akata mewu otoka mmezi ka emeri ọ kwụrụ ka tọ imere kwuru ka ọchara ụlọ ọ re ẹ̀ẹ́dá máa mẹ́ máa bọ̀ àgbòmídà sáyẹn ẹ̀ẹ́dẹ́ àbọ̀ ẹ̀ẹ́ náà amada kata ẹ̀wọ̀ ka ọba ń yan ọkọ ọmọ ẹ̀ ẹ̀rẹ́ máa kà ọmọ rẹ̀ ọ̀hún wọ̀ တော့မနာလဲနိုင်တာဟင်ကောလဲနာခါရဲတက်တက်ကြဲကမိလေးတွေလည်းကောင်းတော့ကောင်းတာခါတဲ့မယ်ဘာမှရှိုင်းဟုတ်တော့အမတရားရဲ့မယ် astagfirullah allah ta zalika hete utushani du edu ha won to wa ni si ye ka to e lo wa ara me mi jimna wo ni no an kuru ko ana ga na na o ma ni jere o ma zula akumɛta kɔni ɔsɔnu mana mɛla wɔɔdu wa ka kɔ a ma mɛ wa ma mɛ wa ma mɛ tutsɛ wɔn n'a takata wa n'a na wɔ ɛ ɔkaka eyi ɔlɔku wa ka anyi lɛ ɔlɔku wa kɔnɔ ma mɛ la da yɛ mɛ la ntɔ ɛlɔ mɛ ŋu do dɔ ama ɔkaka tɔ ɛɛ eyɔnɔ ɛyɛ ara yi lɛ ɔyɛ mɛ lɛ ɔna yɛ ka inu awɔ kɔ ya nu akaba dɔ akaba yɛ dɔ wa lɛ Wàhálẹ́kùn sẹ́lẹ̀ rẹ̀. Bọ́lá, a mẹ̀yẹ náà rẹ̀ bóra tó tó yí mẹ́sẹ̀jì ọ̀dọ́ fún ṣáwà. Náà. Tó yí mẹ́sẹ̀jì ọ̀dọ́ fún ṣáwà. Ààrẹ ah, ah, eh, eh, eh, pẹ̀lú náà fẹsẹ̀ wọn kọ́. Náà wà lọ. Ẹ ẹ ti ní mẹ ya o. Salamu alaikum. Wọ́n yẹ kí ẹ̀rọ nínú olóòṣà rẹ̀. No. That is restriction, right? No, okay. Then Dora finish after five days, over three days, go continue on. Then Dora now, when they this air to over the blood, that that's the yellow up in it, form of water, that's one story. I want to know where break, I want to or in our one. Any high level. Just like one, but every I can brother. I'm any high level ɛɛ ɛɛ gawa yɛ an ye hɛri dɔ bɛ yen. ɔnlayi. ɔba ni hɛri. ɔbi yɛ lɔ mɛ. ɛɛ ɔyi ɔyi kili in jɛtɛ àwọn ní yọ̀nà ọ̀rọ̀ yìí àmà àwọn àbáyé hɛri ɔnyá wà ní wàá mọ̀ nínú yẹn wọn kẹ́lẹ́ dọ́kọ̀ sí wọ àwọn ọ̀bọ̀n wà ní àná. السلام عليكم ورحمة الله وبركاته دكتور دعوة دعوة قرأي كايوي أنا Ya yaya wuluha mura wala wuluha ne olùwòsàn wọn yìí adéwàlá ọmọ wọn ní ọ̀rọ̀ yẹn náà náà rẹ olùwòsàn wọn yẹn náà rẹ ẹ̀yẹ wọn yẹn náà rẹ ṣe àná ẹ̀wọ̀n ni yẹn kẹlẹ ẹ̀wọ̀n ọba ní ọ̀rọ̀ lẹ́tọ̀ àná rẹ ni wọn yìí ẹ̀yẹ wọn náà rẹ ilé yìí ẹ̀yẹ ní ẹ̀wọ̀n rẹ ilé yìí ló kẹ́ni ká yẹn náà yẹ yìí so yẹn náà rẹ yẹn náà rẹ àtẹ ni'ima insha Allah muna huku na shakura na oge na saka kuma na wo na ga afuna yana kuma ba da muna na da sana yana kuma na huku a orang ibada sai muna na wo do mu a kuma na isi ne ne ni wo mu wo yi muna bɔliba ɔne apa kpokpolo nabɔ ɔkura kana gozi ina kati ne yi ana ɛkɔ ina mo zi kpokpolo nara yi ɛta kpokpolo nabɔ ɔdɔ mu yi mo na do ɔkura kana gozi abisama naka ina sɔn ya apa ina ne kpere kpere sɔn ya apa ina mo ɔno na yeye tɔnɔ ayɛ tɔnɔ ayɛ anka yɛ alikana na aljanna su sai kiri isa ya faru kiri kiri in ma ne na ka ba aljanna ka kula wasu ba kai so da ka ku sai ku na kiri kiri ina ma ne ya na da da ku da wasu kiri ka ku da wasu ka ba ne duk mu da ku ku ku eje ese ọba yi kó na wọ ọba ba yi ọdún kókó lọ́dọ̀ wọlé kó na wọ ọba ba sọ yà àbọ̀dọ̀ náà fẹ́ òun ní ọ̀sẹ̀ wọn sọ yìí ẹ̀yẹ wọn ayé ẹ̀yẹ kábàá umur rawi kana ye sane o warai mo ne ka garu yo warai mo na sohi ne o warai na sohi la mura o wara ma na sohi la mura o wara ma na sohi la amen insyaallah ya sane ke wal mayo o ka ni ke wal so so yes na are adama kawo da ka ko yo si amata ne e wona wa ne ne

اللهم اعذنا بطاعتك وذلنا بمعصيتك اللهم اجعلنا من المتكين الأبرار اللهم اجعلنا من المتكين الأبرار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم قنا عذابك يوم تبعث عبادك اللهم قنا عذابك يوم تبعث عبادك اللهم قنا عذابك يوم تبعث عبادك اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقاب آبائنا من النار وأمهاتنا من النار وأزواجنا من النار وذريتنا من النار برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين